Adára tọ́lọ̀ lórí ara ni ọmọ àdàmà láti láàmà ìlà wọ́wọ́ ọ̀sán tó tọ́lọ̀ ọlọ́run sí ìrẹ́. Láà ìlà wọ́wọ́ Ní òní bá wà tẹ̀kọ́ máa wọ́n ní orí ìpìlẹ̀ tó dára sí sí ààrẹ ẹ̀kọ́ ní òní bá wà èèyàn ní láwọn Àtùkọ́lé bẹ ààrẹ ẹ̀kọ́ ní ènìyàn ní ìlànà ìjẹ̀tọ́. Mo ní ní ìjẹ̀tọ́ bẹ ààrẹ ẹ̀kọ́ ní ènìyàn ní ìlànà ìjẹ̀tọ́. Àní òkà tájà bẹ ààrẹ ẹ̀kọ́ ní àti wíṣẹ̀ ohun takúta ní ààrẹ ẹ̀bọ́ ní èdè òní láwọn ìjẹ̀kọ́ lórí ṣẹ́bẹ̀rẹ̀ lẹ́lọ́fẹ́ ààrẹ ẹ̀bọ́ ní èdè òní láwọn ìjẹ̀kọ́ ààrẹ ẹ̀bọ́ ní èdè òní Ìbò páńkọ̀ ààrẹ kan ní èyí ọ̀gbẹ́ láwọn. Àdéhùn ìbèrò ń bè nígbà ní ààrẹ kan ní èyí ọ̀gbẹ́ láwọn. Àdéhùn ìbèrò olólùfẹ́ ààrẹ kan ní èyí ọ̀gbẹ́ Àníjọ́ lọ́gbọ́n máa ti ta ààrẹ ẹ̀kọ́ ní èdè òbí báwọn jẹ̀kọ́. Àníjọ́ tó tó tó ààrẹ ẹ̀kọ́ ní èdè òbí báwọn jẹ̀kọ́. Àní àtẹ̀mà ní jẹ̀bú ààrẹ ẹ̀kọ́ ní èdè òbí báwọn àjẹ̀kọ́ máa oṣù òbí yóò kọ́ ààrẹ bọ́ ní èdè òbí báwọn àjẹ̀kọ́ àní òbí bàjẹ́ ààrẹ bọ́ ní èdè òbí báwọn àjẹ̀kọ́.

àwẹ̀ bí padà bòlò. Òbí dánú pé ààrẹ ẹ̀bọ ni ilé ìpínlẹ̀ ẹ̀ma ọ̀ma làwùrà. Wá pé ìdè ìmọ̀ ìdóra. Ìní ti bẹ́ẹ̀ máa ọ̀gá láwùrà. Wá pé ìdè ìmọ̀ ìdóra. أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين إلهي لك الحمد الذي أسعد إلهي إلهي قولي لك الحمد الذي أنت أهله عذابي عمي ما كنت قص له إلهي لك الحمد الذي أنت أهله على نعمي ما كنت قص لها أعلاه Àdáàbílà ní Ìdábítò tàkìtì rán tàbílì ní àbàdúlà. Ìdí ìdábítò tàkìtì rán tàbílì ní ìdábàdúlà. كأني بتكفيري أستوجب الفضل كأني بتكفيري أستوجب الفضل Ìlàrí ìdájọ́ àmúdò lè ní àṣà àrùn. Wọ́lọ́pẹ́ yẹ, wọ́lọ́pẹ́ tọ́ sí. Alẹ́bí àǹtà ààlò. Wọ́lọ́pẹ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ pẹ́ tú ti ẹni. Alẹ́bí àǹtà ààlò. Àwọn èèyàn tí wọ́n ń lagídí tí wọ́n kìí dúpẹ́rẹ̀ wọ́lọ́pẹ́ tí wọ́n. Ìyá látàrí pé kò nílò rí àbíkọ̀ ọmọ tí wọ́n pè lọ́pẹ́ gbogbo àlùkọ́ọ̀tì ní dúpẹ́ fọ́lọ́run wọ́n bí àwọn àbá léèrè pé lọ́yẹ́ pé ohun lọ́lọ́ ń dání dúpẹ́ fáwọn àdúkúrò láàbìdá bóòlù àwọn ajílé dúpẹ́ lè fàdá lìzánù táńtí kúbíà àwọn òní arábíà lè sọ̀rọ̀ wọ́n wá ní iná oúnjẹ tùrú na rọ́pà àwọn náà dúpẹ́ fọ́lọ́run mẹ́lùú oúnjẹ ní iná wàtìmáàlà àwọn obìnrin nínú ẹ̀ṣẹ́ pọ́ بسم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه معظم إنه كان حليما غفورا tọ́lọ̀ ńlá ní dúpẹ́ bí ẹ̀yìn èèyàn bá jẹ ẹ̀gbọ́ bí wọ́n tẹ́ dúpẹ́ sí wọn ọba tó dá gbogbo ẹ̀gbọ́ ẹ̀yẹ ń dúpẹ́ àwọn dáwà ń dúpẹ́ ó lò fún àtọ̀bà ń dúpẹ́ ilẹ̀ ولكن لا تذكرون سبيل الأرض إنه كان حكيما غفورا ẹlẹ̀ má gbọ́ ọ̀rọ̀ èyí pé bó wà ní gbogbo ọdún dúpẹ́ rẹ̀ àmọ́ ọba tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń sàkọ̀mọ́ fún oúnjẹ gbọ́ gbogbo wọn ìlójúbi ti ọmọ ẹ̀dá dámà tí ọba dúpẹ́ fọ́lọ́run ọlọ́run àdúpẹ́ fọ́ o a máa ọ̀dá ń tọ́jú ìyá pẹ̀lú orí o àwọn fi bẹ́ẹ̀ náà bẹ̀ ọ́ ọba tó ṣe lé báyìí ọlọ́run dákun o má ti lọ́pọ̀ òkúta ti ń bẹ̀ o ọlá àjọ́kọ̀ọ́sọ̀

ọlọ́run tàbí àríkẹ́ ogun wọn bọ̀. àwọn abẹ̀lọ́ wọn àríkẹ́ ọlá gbogbo àwọn àmẹ́sì tí wọ́n kù láyé lè ní àpò ọ̀rọ̀ wọn léwọ ọlọ́run lọ́wọ́ okú mayejú wọn ó sì mọ́ lẹ́nì kọ̀ọ̀kan wọ́n ti rí wájú rẹ àmà wá ń pè ọ́ mọ́gùn wọn láwa lójú mọ́járe wọ́n dàrú mọ́járe wọ́n dàrú àmì ìjẹ̀kọ́lá àjọ́kọ̀ọ́sùn rẹ ọlọ́run àmì فضيلة الشيخ عبد الدين عبد الكريم عبد الله العبدي حفظهم الله ورعاه látàyàrí bàbá àgbàlagbé ní bàbá àgbàládàbí abẹ́ ọlọ́run torí pé ẹ̀bẹ̀ lọ̀rọ̀ rẹ̀ jẹ máa má ní yọ̀ndẹ́ mi bàbá àní kí àwọn ọmọdá ọmọdúwà náà bá bí ó tó gárí bàbá Bọ́lá ti bèèrè yìí káwọn náà jèrè bẹ́ẹ̀. Ọlọ́run wọlọ́lá tí máa ṣe bẹ́ẹ̀. kí ò fẹ́ tí ó fi ọlọ́ bá ṣe ọlọ́run dákun mọ́ta àwọn ìyọ̀nda gígbó ẹ̀mí àlàáfẹ́ mi. Ọlọ́run Ilé ojú wọn máa rí. Àmín. Gbogbo tí ọba bàbá ń jẹ́ ọlọ́run mọ́jẹ wọn rí o. Àmín. Bọ́lá àdọ́kọ̀ ọ̀tọ̀ ọlọ́run. Àmín. Bọ́lá tóbi rẹ̀. Àmín. Ìlà ìlú ìlà. àwọn ọmọ ẹgbẹ̀rẹ̀ àmì lọ́jà rẹ̀ dùpẹ́. Àmín. Yálà ń dá àwọn máa jíde. Àmín. Mo láàjọ kan sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ mi sí láì ní ìlà. Allahumma àmín. Àwọn akọ̀wọ́ fún gbogbo ẹ̀yẹ tọ́rẹ̀ sí bàbá láti ibi tó ti bẹ̀rẹ̀. Èdè mi ti ń lọ abẹ́rẹ́ ọ̀rọ̀ àríkẹ́ ọlá. Gbogbo dẹ́rù bí ṣèṣe pé òun òṣìṣẹ́ ọlọ́pàá

kìí ṣe gbogbo ààrẹ ní máa rí bẹ́ẹ̀ àníyàn àbá wa ló lè yan ọ̀sẹ̀lẹ̀ àwọn abẹ náà bá rí ní ọlá ọlọ́pàá jàwà lẹ́yìn bàbá o amínà wọlá àdọ́kọ̀ òṣòrí ọlọ́run ìpínlẹ̀ ìlà àfẹ́ìnà àtọ́rọ fún gbogbo jàmá àpàdá látòkèdélẹ̀ jàmá ọkùnrin jàmá obìnrin ọba tí ọba àánú ẹnìkan kan wá tí a lè fàntà ń ṣe fìfọ́ lọ́run láti wá gbọ́rọ̀ ọlọ́run ìjókòó eléyìí ìdí fi rọrùn fún ẹnìkan kan wá ní pé ó ti ń máa wà láà lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run máa ẹni kọ̀ọ̀kan ìjọ yìí ó ọlá tóbi ọlọ́run ọlá kọ́ oṣù rẹ tọ́ فيا رب أولى المعاد القرآن ويا رب عونا فالمؤال مؤيد وما لامرئ إلا ظلمه وما لامرئ Ọlọ́run máa tó wárà lọ́wọ́ rẹ lọ́fẹ́ ìrìnàjò. Wọ́lọ́ba tí rẹrú lọ́wọ́ lọ́ba lágbára. Ẹni ọba ràn lọ́wọ́ ni ó lágbára àti ṣe lọ fẹ́. Ẹlùmọ̀ alọ́mọ̀ ayàdó. Ẹni tí wọ́n bá mú ràn lọ́wọ́ ni ó rí sọ, ni ó rí ìwé. Fọ́lùmọ̀ àánú mọ̀ ààyẹ ẹ̀rọ. Ẹ̀kọ́ máa lọ́wọ́ ọkọ̀ bẹ́ẹ̀ tọ́kù nílé bẹ́ẹ̀kọ́. Wọ́n máa ní mú ìgbìyànjẹ́ ọ̀tọ́ ẹ̀rẹ̀ ohun ìgbà ọ̀rọ̀. Wọ́n máa ní mú ìlàmùsọ̀ ẹ̀rẹ̀ ohun ìgbà ọ̀rọ̀. Tọ́ ibi tí bàbá ní káti bẹ̀rẹ̀ o náà ni àlàyé ọlọ́run nípa àwọn ọ̀bẹ̀bọ̀ mọ́kà yìí tí ọ̀rọ̀ wọn ti kè sí àwọn ọ̀bẹ̀bọ̀ ayé lónìí àmọ́ kẹ́yìn bàbá ti kéde fún wa pé ọlọ́run fi tẹ̀sílẹ̀ ọdún ìkéde fún àwọn ẹlẹ́bọ ìgbé wọn jẹta àwọn ìwọ̀n wò pé tí wọ́n jẹta bẹ́ẹ̀ ni à wọ́n jẹta ni kí lọ́pàá tí wọ́n fi jẹta làbẹ́gbọ́ lónìí ọ̀dọ̀wò yẹ́gbà ni a fi jẹta làbẹ́gbọ́ yìí èyí ló túnmọ̀ sí pé gbogbo ẹnìkọ̀ọ̀kan náà tí ẹgbọ́ fẹ́fẹ́ fẹ́ bá wà pẹ̀lú ẹ̀ òun náà jẹ́ tán lọ́dọ̀ ìdáwà yìí láàbá sọ pé asbábùlbàrọ́ a mínú wúdí ni mùsùlùmí wà kìtàrí asbábùlbàrọ́ a pé kí lọ́pàá tí ọba àlejò láti jáwọ́ pò lọ́rọ̀ àwọn mùsùlùmí kí ni wọ́n ṣe ọ̀nà orí wọ́n gbà tí wọ́n ṣe yìí tí kò ẹ̀kọ́ ọlọ́rọ̀ wọn àgbọ̀ fọ́ ẹ̀kọ́ náà wọ́n mẹ́ àmà lẹ́yìn ìgbà ọlọ́rọ̀ wọn kí bọ́bà àlejò ọlá kó tó pàṣẹ ọ̀rọ̀ kan ọmọ àmẹ́bí alámà ní ọ̀pọ̀ àti ọ̀pọ̀ alábẹ̀kùn ẹ̀ṣẹ́ káwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àrùn àwọn كيف يكون للمشركين عاد عند الله وعند رسوله عند الله وعند رسوله إلا الذين عارض عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم Inna Allaha yuhibbul muttaqin. Ṣẹ̀lẹ́fà wà ní ìyàbẹ̀ àrùn àlẹ́yìnkùn. لا يرقبوا فيكم إلا ولا ذمة يريدونكم بأفواههم وتابع قلوبهم وأقلهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون الله بارك الله wọ́n sàlàyé fún wa ìtọ́fà tí àwọn ọ̀bẹ̀bọ̀ yìí tó fi di pé wọ́n jẹ ọ̀rọ̀ wọn tá àjọ ọlọ́run ìtọ́bà ló fi di pé wọ́n ti ẹni tọ́ dáná pípa wọ́n ti ẹni tí ọkà wọ ọwọ́dọ̀ balẹ̀ máa wọ́n ti ẹni tí ọwọ́ àdíkẹ́ fúnlẹ̀ máa lọ́lọ́ wọn gbogbo aláàrùn náà كيف يقول للمشركين عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المستقيم القرآن بواسر ومد الله كيف يقول للمشركين أعد عند الله أعطوا لتفسير وإن كيف عيان على ضبط التعجب bí ká sọ pé kéèfà yẹ̀sùbùkù ní fùlání é láyá bàjí á yẹ̀sùbùkà rẹ̀ àbíkáàdì fílẹ̀ agbẹ́kẹ̀lẹ̀fẹ́ sàájú agbẹ́ ìsìfàrí ìkárírí obé ìta tú tí ọ̀gbà bẹ̀lọ kéèbà yàkúrò ní mùsùlùmí kí na àádùn ìdàmọ́ wà ìdàmọ́ Báwo ni àdéhùn àdéhùn tó nípa yóò se wà báwọn ọ̀bẹ̀bọ lọ́dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ àdéhùn k'abalẹ̀ àdéhùn pé ẹ̀wọ̀rọ̀ wá àdéhùn pé kí wọ́n máa sáyé ọ̀rùn ó ti bá wà fún wa lọ́dọ̀ ọlọ́run ọ̀tọ́ ẹni ó

ṣe ń bí ìgbàgbọ́ ọkọ̀ ogun ọlọ́pàá wá látẹ̀bí àtẹ̀rí ni wà á ní sára fún rọ̀túnà láàrin wà ní múmi nínà mín àfíàfì ṣe wọ́n bára ní àlẹ́bì ni ṣe wọ́n bá bára ní àwọn ọ̀pàá abẹ́jẹ́ abẹ́rẹ́ ìyàmẹ́sọ̀ọ́lá wọ́n bára ni wọ́n dà wọ́n láàmú kí ni wọ́n ti ẹni tí wọ́n bára ní sí orí pé ọlọ́pọ̀lọpọ̀ ọlọ́ ní bẹ wà máa ná kọ̀ọ̀mọ́ mi

Fọ́yẹ káàdẹ̀ ń bọ̀ bàbá rẹ̀ fún wọn. Kẹ́ìfẹ́ yọkúrú lílí wọn o, wọ́n lábẹ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́wọ́ ní ìlàrí ìlàrí وقفتهم عند المسجد الحرام àyàfí àwọn èèyàn tẹ́ bá ládéhùn nílé ọlọ́run títí الذين آتهم عند المسجد الحرام àwọn èso ń sí wọn àwọn ọ̀jàmbá àdéhùn wọ́n dúró lórí ibi ẹjọ́ bọ̀rọ̀ sí ọlọ́láwọ̀ èyàn nìkan làdé ń kù bú tẹ́ẹ̀lì tí àdé wọn fún wọn àmáwọn tí wọ́n jàmbá àdé yìí kọ̀tàdé òkàkà fún wájú ọlọ́pàá kọ́kà wọn wà Àwọn tó bá ti lè tó fún yí, yẹ́gẹ́ máa dámú aláàrí ṣe kọ́ lèrè hàn. Àwọn tí a dúró lórí àdéhùn tẹ́ ẹjọ́ ṣe, kí wọ́n yapa àdéhùn sí wọn, fásità kí mọ́ làwọn, ẹ̀yìn náà ẹgbẹ́ àdéhùn fún wa, فما استقاموا لكم فاستقيموا لهم àwọn èèyàn bẹ́ ẹjọ́ tàbíhùn tí ó sì má bẹ̀rẹ̀ tí wọ́n bẹ́ ọgbọ́nà kù bọ́wọ́ ẹ̀yìn náà ẹ wá sí àdéhùn fọ́nà ṣàkọ́ọ̀mù lẹ́kọ́ọ̀mù Ọlọ́run iná lára ìgbólẹ̀ mọ́ ṣàkí ìlà ìlà wọ́ọ̀há ìgbólẹ̀ mọ́ ṣàkí. Dájúdájú ọlọ́run bá àlejò ọlá, ọgbẹ́ àwọn olùbẹ̀rù rẹ̀, ee àlẹ̀dí ìnà bá kọ̀ ọ́pàá wọ́wà fá ádàrú àwọn èèyàn tí wọ́n bẹ̀rù ọlọ́ọ̀bá wọn tí wọ́n á pé àdéhùn fáwọn èèyàn tí wọ́n ti àdéhùn fún àwọn eléyìn olóòbẹ̀rù ọlọ́run ó túnmọ̀ sí pé inú dáàbì màtẹ́yìn bẹ̀rù ọlọ́run ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ẹ̀yìn tó tàbí gbọ́lọ̀ tí ò múṣẹ́ kò lè sàdé ìfẹ́dẹ̀ ẹgbẹ́ ẹ̀kú múṣẹ́ kò lè sí wá tí wá lè àdé ìfẹ́ kó náà má lè fi èsì èèyàn fi pín tí a bá wọ́n dùn ẹ̀yìn náà gbọ́dọ̀ fi ẹ̀bá ń lọ́nú àbáà ìjálù àbí kan kọ̀dá náà bà wú ìjálù látòlè yìí títà àmì ni ó ma ń kọ́dá náà fò ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك الفضل الكبير من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ọba àlejò ọlá kálẹ̀ mọ̀ pé tàbátà déhùn agbọ́dọ̀ sí ni àdíǹtọ́ màkàlára ní oníká mẹ́sẹ̀ o tí ìrìnbá lọ sí bẹ́ẹ̀ ó ti wájú mùsùlùmí lónìí ní ti àdíǹbọ́lọ̀ sí òmùsẹ̀ ẹni tí kò lè mú ẹgbẹ́ ẹ̀fẹ́ Ìlọ́rọ̀ àwọn àgbọ̀ fún wa pé ìrìnmọ́ mi ní iná ìrìjá ló àmá àjò àlẹ́ yìí. Ìbẹ̀ nígbà àwọn olùgbàgbọ́ òdodo, àwọn èèyàn tó ń pé wọ́n ń sòdodo, wọ́n mọ̀ àdéwọ̀ náà tí wọ́n ṣe mọ́ ọlọ́run wọ́n mú fẹ́. kọ̀dá náàrà ohun ọ́sẹ̀ lánàbì lójú ogun ó sì lè lérí e pé òun ò ní ságun òsì ságun rẹ̀ bí a ti rẹ̀ wọ́n èèyàn ọ̀rùn kọ̀dá na bàtà wọ́n àìságun pẹ̀lú kó ti lé ní pé a ní ogun yìí ájọ ìdáni ìsìnì sáfẹ́ ìwọ̀n rẹ̀ sí pé ọlọ́wọ́ pàǹtílẹ̀ tó bá bá

ìjọ ọ̀bá ti ní ṣe mẹ́tàdé rẹ̀ ọlọ́rin ilẹ̀ láàrin ní gbólipò tẹ̀kì ilẹ̀. iná lọ́ọ̀há yóò ẹ̀ gbólẹ̀ mọ́ọ̀lù tẹ̀kì. ọlọ́run nígbà àwọn èèyàn tí wọ́n لا يركب فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وأكثرهم وتابى قلوبهم وأكثرهم فاسقون wà á ti dárò wà á ti kò. Ọlọ́run ní kéfà. Bóòrú ni ẹ ti rò pé. Wà ní ọmọ àrùn àlẹ́ ikú. Àwọn ọ̀bẹ̀bọ̀ àwọn olùkọ́ tọrọ yìí ó tún láti pọ̀kàbalẹ̀ wájú ọlọ́run. Láyá kò bó òfin kò nílá wà láti máa. Àwọn agbóbe pé iye sí àrùn àlẹ́ ikú ti abẹ́ ìborí yìí. Tọwọ́ ọwọ́ láì tẹ̀yìn, tọ́lọ̀ èdè bàbà ọlọ́run gbágbára fún láyárí kò ló bí kò ìlà ọ̀rọ̀ wà láàrínlá. Wọ́n a sọ pé ẹ̀sùn bá wọ́n a wọ pé ẹbí ni yí, wọ́n bí ti ẹgbẹ́ láàrin àwọn pé àwọn ti láì àti kọ́ àwọn mọ́jẹ̀ kí àwọn akáàbìrì ọlágbára ẹ̀rọ ìrí pé ìwọ̀n àbárábára tí ń bẹ̀rẹ̀ ọmọ orílẹ̀ Nàìjíríà jẹ́ tàbí láàrín ìyẹn ní tàbí láàrín wà lẹ́yìn ẹjẹ́ aláwọ̀ للكافرين على المؤمنين سبيلا ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا Ọlọ́ mọ́kùn alára orí wa ní. Kí ẹ̀rá àfọ́bá tó ní Islam tó dúró sí, ibi àwọn akábìnrin Nàìjíríà, ibi kí Islam ó dé, Islam ń gorí ẹ̀yìn ojúmọ́ ni. tí bá ti di ráú wọ́n borí níbì kan kí wọ́n wá sọ pé ara wa ní ẹbí wa ní ìran wa ní adì ẹ̀gọ́ lábẹ́ òrí ìwọ̀n ọ̀kátàzì rí náà ní kó àwọn èèyàn tó ẹlẹ́gá ti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wo mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ látàwọn èèyàn bí àwọn civil defense CIO police isi ọ̀kan wọ́n bá jẹ́ kí ẹ bá ti pàdé mùsùlùmí kan nínú káà nǹkan tí tó nǹkan wọ́n rẹ̀ darí ẹ̀ lọ síbi tí ó ti lọ sọ wọ́n lálójú ìlàkún kan tí ẹ fà títì ní ọba ló gbèdì lórí ìlà àwọn ẹni ọfà ìlà yẹn wọ́n ní ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ gbèdì sórí ẹ̀ ọbálà àfà gbèdì sórí ìlà ọwọ́ ọgbọ́ ti ní pàápà ní ọba ní ẹ̀sàlọ̀ pàákì bá ọ̀nà sójú kí ní ìlà ìlọ ni àfìgbà tó fún àbá àti wọn nílò ọ́fíìsì wọn fún àwọn adébẹ̀ ìwá ń pé bákan bákan bákan àbá àlékún mú lọ́sọ̀ èyí ń kú ọmọ pé lágbájá kú ọjọ́ sọ̀rọ̀ lọ́wọ́ pè yẹ́ wájọ sọ̀rọ̀ nígbà yóò sọ̀rọ̀ dáa lọ́wọ́ ní ẹ pàtàlájẹ́ wà kó ní

nítorí pé ó ti rí àmì kúkúrù lára rẹ̀ yára àwọn ẹlẹ́lẹ́ bọ́lá ń ti sí ayé wọn rèé ìdí rèé tó fi jẹ́ pé wọ́n jẹ́ tán wọ́n níbọ̀dọ̀balẹ̀ kankan wájú ọlọ́run kò sí àdéhùn pé ilẹ̀ ò lè fún máa wa ilé náà lára kan gbogbo ọ̀bẹ̀bọ̀ ilẹ̀ Yorùbá náà gbogbo ọ̀nà tí a máa gbà sí bí i ṣe ẹbọ tó ń pa ká ní ìpọ̀ ọmọ ọlọ́run ẹ̀yìn náà ti jẹ́ lọ́dún yìí o ó di máa ọba àdékẹ́ ọlá àbárkà tẹ̀sírì yóò bẹ̀rẹ̀ sí fi fúnlẹ̀ máa yín ẹ̀ ní rọ́nà gbégbà àti tẹ́ bá jáwọ́ bò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tó

ìlò ìdíkiri yóò bàbá àwọn mùsùlùmí ni mhm. bàbá bàbá àwọn mùsùlùmí ni ó rẹ̀ ìyà bàbá àwọn mùsùlùmí ni wọ́n pọ̀ yóò kí náà yẹ mùsùlùmí rí bá dùn kẹ́ẹ̀lẹ̀ pé nǹkan ń fa وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مستهزئون ọ̀rọ̀ adábì inú ọ̀rọ̀ wọnú ọba àlejò ọlá ibò lọ́wà dáwà ó ti máa ó ti dáwà ọmọ tí wọ́n a وإذا لقوا الذين آمنوا قالوا آمنا Àmọ́ pàdé àwọn ẹni rẹ̀ àwọn èèyàn tí wọ́n قالوا إنا معكم. Wọ́n ní ẹgbẹ́ dára lówó kí ní orí ibú táwọn ti àlùmọ́ tààzẹ́mù. Ìbá máa wọlé yóò sí kó já kọjá ni. Ìbíkà ni ọ̀nà lọ ni. Allahu yastazi'u bihim wa yamassuhum fi tughyanihim ya'mahuna wa ọ̀rà àwọn ọmọ wọn ẹni ìdáwà àwọn àbáwọn jírù àwọn olùbáwọn jírù àmọ́ dáwà bá kọ́ bá ń bẹ́ àwọn lọ dáadáa ọba mi ń bọ̀ padà ẹ̀wọ́n ẹ̀sìn sí tó wù ọba àlejò ọlọ́pẹ́ yóò fún lágbára tẹ́ẹ̀bì ráyè kọjá àlàkíyà òdìlà àjẹyí ọlọ́ni wàtàrà kùlùkù wàtàrà kùlùkù hún wà ti sáàrùn fàájì fúnlá wà ti sáàrùn fàájì fúnlá mẹ́rin àwọn èèyàn mẹ́rin ò pé bọ́yá wọ́n ní nǹkankan láà bọ́yá àjọ ń kírun bọ́yá Ramadan lérò bèbè àjọ ń gbáwẹ̀ àmẹ́ ẹlẹ́bọ̀n àwọn náà wọ́n ma sọ tí ọmọ àtùmọ̀ inú ni ihe ìdí wọn ń sọ yẹ wọn ìlọ́lọ́ ti akwụkwọ fáàrì ló wọn wọ́n ti pọ̀ ẹ̀sẹ̀ ilẹ̀ gbogbo ẹgbẹ́ bá ti rí tí ń fi sọpa kádàrà bí ògùn bí ọ̀sẹ̀ bí èdóná bí wá pẹ̀rẹ̀ orí àmọ́ gbogbo tí ó máa jọ bí ara wa ni wọ́n bí ìpàdọ́ sí kankan náà gbogbo ẹ̀ wọ́n máa اشتروا بآيات الله بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيلي إنهم ساء ما كانوا يعملون ọwọ́ ní ìsàwọ́ obìnrin ayá ti láì pápàdá pọ̀ lílá ayá ọlọ́run ohun àmì rẹ̀ wọ́n ń tàá dánù wọ́n fi ń gba ìdí òtò wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run wọ́n fi pààrọ̀ dúkìá ayé wọ́n fi tọ́lọ̀ ń fẹ́ rẹ̀ wọ́n mú ìdílé ìtọ́lẹ̀ ọlọ́lárin ìyẹ̀ yìí gbogbo tó wá ti a wọn in tí ó pàtàkì ní ọmọ ìwọ̀n jùlọ ìlọ́bàdẹ́ bí ráwẹ̀ èèyàn tí ẹ̀rọ rí pé èèyàn ni wọ́n wọn kì í èèyàn àrẹ̀kọ́ àrẹ̀ bẹ lọ́wọ́ ni kò sí èèyàn ọgbọ́dọ̀ ní àrùkùnrán lọ ogun ma wá gbẹ́bọ kíkùnrán wà lọ́wọ́ èèyàn hápò náà lókún jẹ ọ̀gá ọ̀gá olóòbà àdíkò bá ń àwọn ọlọ́gun àwọn tí ayé ti rà lórí tí wọ́n ò nílì ká gbé dàmá tí a kó ilẹ̀kẹ̀ funfun àkàrùn sọ́rọ̀ ìbáwọn èèyàn tí ó bá fi bá lè wọn àwọn ilé ti pàtàkì kí lọ lọ́kùn tẹ ń jọ ti kó iná tọrọ ti àbá aláìníkà tẹwà fọ́ra yí bí alátìlẹ́yìn wá lọ́lọ́pù náà wá gbogbo pé òun dáwò èèyàn lóhùn tẹwà fọ́ra ìwà yìí náà lẹ́sìn ààrẹ yìí náà lẹ́sìn àdébẹ̀ ọlọ́sàn lásán ọlọ́sàn Orí lè dín bẹ́lọ ilé ìsàkùnrin, ìǹkan yẹpẹrẹ, ìdí òní tó yí, ilẹ̀ ju àrùbọ́ àmẹ́bùdẹ̀ ráhùn. اشتروا بآيات الله ثمنا قليلا ọjọ́ àwọn ọmọ kékeré èrè tí ò ní kalẹ́ ìdí ò ní bọ̀dàbalẹ̀ inú ọlọ́rin nípa pọ̀ ọjọ́ dúró àrẹ̀dìlì ìdí tí wọ́n wá fi ń darí àwọn èèyàn fún òbí ojú ọ̀nà àpọ̀lọ́ gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀tọ́ alìkọ̀ọ́rìn tẹ́ẹ̀tọ́ ti ń jẹ́ ọ̀ká tí ń ṣe yí tẹ́ẹ̀pá iná rẹ̀ ń fi ẹbọ báwọn èèyàn ẹ pọ̀ bí wọ́n tẹ́lẹ́bọ ìbáàtọ́pin yí ìbáàtọ́pin yí ẹ̀ẹ̀rí rọ́nà àtìtẹ́ bá kú bá ẹ̀yìn ti jùlọ ẹgbẹ́ kó àwọn èèyàn dáàrù kó lórí ọ̀nà àbọ̀rọ̀ gbogbo ẹ máa ti lè sọ bọ́ọ̀dẹ̀ ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ tí ìkankan bẹ tó ń lè ṣekú tí èdò lówó ọwọ́ bẹ̀rẹ̀ yóò ní ó dẹ́wájú ìṣòkó lẹ̀ fún káàsà wọ́n rí ẹ̀yìn ní lábájá olóòrùn oní àà wọ́n àwọn olóbẹ̀rẹ̀ ni láwọn èèyàn ẹ̀rí ọ̀dá abáyé yí láyé o ọ̀dá abáyé ó sì jẹ́wọ́ ó ní ẹ̀rà bàbá ibi wọ̀n wá mọ́ àwọn ọmọ ọ̀dá wọn gbádùn pé o súnlẹ̀ tó súnlẹ̀ tó súnlẹ̀ tó súnlẹ̀ tó súnlẹ̀ tó súnlẹ̀ àwọn wá lọ tú àjà pé àwọn jẹ ẹ̀rù súnlẹ̀ láwọn òbìnrin ẹ̀rọ wọn lọ mẹ́rin bí yíò pé gbogbo abẹ́ ti tó tẹ́lẹ̀ fún ẹgbẹ́ ẹgbẹ́ fúnra yìí torí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀ẹ́gbẹ́ tó lè dá ní 10,000 lápò ìyá yìí bàjẹ́ dé àmọ́ tọ́bá níbẹ̀ ẹ̀lọ túbá bí a bá kó ibú wá bá ní ẹmọ́sẹ̀ fún ọmọ ìlú ọmọ tó lè bú wọ́n kó àwọn èèyàn kú olójú ọ̀nà àtọ̀lọ́ pẹ̀lú ẹbọ yìí pẹ̀lú ẹbọ yìí pàápàá jùlọ àwọn tẹ́lẹ̀ ìbí àwọn ìwùlànà tẹ́lẹ̀ àwọn láàfáà ìdínú tí bàá bàá gbé níbi sọ pẹ́ta àfáà ń ṣe ẹ̀bọ́ ìṣẹ́ jálá bí ìṣẹ́ jálá bí jálá bí ìṣẹ́ àfáà kò mẹ́ta lọ bá kọ́ máa ní kí ewu káàríyàn ọba àlá ìyẹ̀rẹ̀ jẹ́ ọba olówà ní. Káwọn èèyàn tí wọ́n yẹ ní wọ́n rò pé tí àbá rẹ̀ ń dé, tí wọ́n lè bà pé ẹmọ́ rẹ̀ ń Àwọn àbáàrẹ kankan ò lórí ilẹ̀ ìpẹ̀lú ọ̀nà ẹ̀bọ. Kò bá náà pé wọ́n á jẹ́ àbáà wọn, ọ̀nà bá dà lọ ayé rẹ̀ ní pé ọlọ́pá ló pàkà, ń gbẹ́mọ lóru, àbí ń àbí sígbẹ́ rárá. bọ́bá ń jẹ́ pé ọmọ lórí nìkan ìbákun à àmáwò èèyàn tẹ́ tó ń kó dànù kú òun náà mẹ́tọ́ náà yìí eléyìn wọn burú pọ̀ ọlọ́run ní àtẹ̀bílì yìí bí a ṣe ń ṣeun ìjọ ọ̀sẹ̀rẹ̀ ni pé ìṣe wọn ń àwọn èèyàn kó òun kàtà wo ni wọ́n ti kùn lọ́la tó wà délé lọ ẹ̀jẹ́ ọ̀mẹ́jọ́ tí ó kù tó ló fẹ́ tó wà ìgbùgbùn yàn pé ìpòtẹ́ ẹdé yàrá yìí ikú ló kùtọ̀ ẹ tí àwọn àbá imú ojúṣe ikú báyìí ọba mú ní tó kú ọba mú ní tó kú ìjọmọ́ jáde láyé àwọn ìyẹ̀ká ń pa ẹgbò pé ah tí lábẹ́dá lè kú torí pé ìgbọ́n mú ẹgbẹ́ ọ̀nà bá wọn kúkú ti ẹlọ́ mo lè wọ́n kú yẹ ọwọ́ bá wọn lè dìdì pé ah ẹni ó kúkú àwọn ọmọ lè kú yìí àbẹ́lẹ̀ kú mọ́kù ti kú ẹwà àwọn èèyàn tí wọ́n kókó lọ́jọ́ rẹ̀ sí nítorí ayé ọlọ́run nínú àwọn bá àmàtà àwọn èèyàn tí wọ́n ń ṣe èyí ọ̀rọ̀ púrúpọ̀ iṣẹ́ ti gẹ́gẹ́gẹ́ ní kíyàn jẹ́ ọ̀bẹ̀bọ kíyàn jẹ́ káàbìrí kíyàn jẹ́ tó ń tapọ̀ ọ̀rọ̀ fáàmà kánú ya àmàlú tí wọ́n ń fi burú ga oòrú jáì ìdí ò lè gbogbo ìmọ́lẹ̀ kó lórí ilẹ̀ tí kìí bá ti àwọn ẹni ọlọ́run tí ọlọ́run ń gẹ́ pẹ̀lú pé àwọn òye pariwo pé ẹ máa ka àrùkùnrán ẹ máa ka àrùkùnrán ẹ máa ka àrùkùnrán ẹ máa ta àbùkárù ẹ máa ta àbùkárù ibi

ní wá láwọn ti rí gan rẹ̀ lónìí mo ní mọ́bẹ́ wò ó ní bá nàka síbẹ̀ wọ́n ní tẹ́kù ní morí morí wọ́n ní bí olóòrùn ti ń jáde nù ní àà tẹ́gbẹ́ ìrẹ̀ wà bí káì àjẹ́lógún ní tí a bá wo bẹ̀rẹ̀ ọyẹ kọ́bọ̀ ní pé ẹbọ orí burúkú ní jẹ́bẹ̀ torí mo bèèrè bèèrè kan ìtọ́bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́yẹ̀ ni pé àwòrán ọkọ̀ wà ẹ̀yìn tí mẹ́lẹ̀ kan ṣe wúrúwúrú rẹ̀ náà ni ah. mo wá ní tẹ́kò bí mọ́ ní ìṣẹ́jì nínú ṣé kò ní ìyàwó ni jínú ìdí fúláṣì jínú ìdí fúláṣì gbogbo ojú ti lọ jínú pé kò táwọn máa ọ̀gbẹ́ fúláṣì tí ìyàn bá ti lè rawọ́ ní ẹ̀kọ́ ó ti rawọ́ ní ìparun yóò dáwọ́ orin lọ́nà ń gọ́gbé tí wọ́n ń ṣe ìgbókúrú gan ni ìnáhùn sáà

rí wọn ò ní fọ́ nǹkankan ìyẹn wọn ò ní kúlá nǹkankan lára àwọn olùgbàgbọ́ òdodo tí a bẹ́ẹ̀ borí wọn ilẹ̀ ohun wà láàbí mẹ́ wọn ò ní ni wọ́n máa bá

àwọn náà ní léèrè lórí pé tí wọ́n ọ̀pọ̀ dára àwọn àwọn èèyàn ti di ewúrẹ́ wọn tí wọ́n ìkọ̀ dára tí ń lọ orí olórí wọ́n náà, orí ọmọ rẹ̀ náà wọ́n ìyàwó rẹ̀ náà wọ́n gẹ́ òkú òkú orí ògígé nìkan ìbàdé ìdájára bí ìdẹ́ ẹ̀rọ ni ẹni tí ó dára bí yóò ẹ̀rọ ẹni tí ẹ̀rọ yóò pa nìyàn pápáyà ti wádà lápàtàkì bí ẹni kan wá ẹ̀yà àbábò wá ẹ̀yà Ìmọ̀ ẹ̀yà àdàbò àrùn kéèkè ìmọ̀jẹ́ ẹ̀dá rẹ̀. Ẹ̀bá ìmọ̀ ẹ̀yà àdàbò àrùn kéèkè ìmọ̀jẹ́ àrùn rẹ̀. Ẹ̀bá ìmọ̀ ẹ̀yà àdàbò àrùn kéèkè ìmọ̀jẹ́ ọ̀pọ̀ rẹ̀. Ẹ̀bá ìmọ̀ ẹ̀yà àdàbò àrùn kéèkè ìmọ̀jẹ́ ọ̀rẹ́. Ẹ̀bá sí wá ẹ̀yà ìdàgbò wá. Ẹ̀bá jọ kí ewu lọ́dọ̀ àbá àbá. Ẹ̀bá sí wá ẹ̀yà ìdàgbò wá. Ẹ̀bá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المناسبة بعد أن ذكر الله تعالى براءة الله ورسوله من أهود المشركين وإعلان الحرب عليهم بعد أربعة أشهر إلا من يستجير أو يستامن لاستماع كلام الله أو للرسالة أو التجارة أبان سبب البراءة من المشركين وإمهاله إياهم أربعة أشهر ثم مناجزتهم بكل أنواع القتال وهو نقدهم العهود ومعاملتهم بالمثل. طب. لما ضم عليك ولا tó ti sàràyé fún wa fi ọlọ́ọ̀bá ọlọ́ọ̀lọ́ ìjáwọ́ lára àwọn ẹlẹ́bọ òjíṣẹ́ ẹ̀wọ́ náà ó ti jáwọ́ lára wọn pàápàá jùlọ ọlọ́run tó wọ́pọ̀ bí àdéhùn tí ń bẹ fún àwọn ẹlẹ́bọ àwọn ọ̀bẹ̀bọ ìjọ náà ọwọ́n kéde ogun fún wọn lẹ́yìn oṣù mẹ́rin pé ẹ máa lọ́rọ̀ àtíyà lẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin pé lẹ́yìn oṣù mẹ́rin ẹ tí ọ̀rá ti tún bá nù wọn ọgbọ́ wọ́rùn àmọ́ aláríyàn ti ń sẹ bọ́ọ̀bọ̀ tẹ́lẹ̀ tún bá ọmọ ohun yóò ní kó òru lọ bẹ́ẹ̀ náà ni gẹ́lẹ́ tó wà ní kí ọlá tí sọ̀làyé yìí bẹ́ẹ̀ ló ti rí pé àwọn ọ̀bẹ̀bọ̀ tò ní náà gbogbo ẹgbọ́ wá ti jẹ́ lẹ́bọ ẹ̀yìn tí ń pa nǹkan bí ìpọ̀mọ̀ ọlọ́run ẹ̀yìn tó bà tí ìṣẹ́ ọlọ́run kó náà máa múra pé ọba àlejò láti padà lẹ́yìn o ọba àlejò láti padà lẹ́yìn wọn àyàbàwé èèyàn tó ń pé wọ́n wá bá ti wá wọ́n wá bí wọ́n tẹ ní ìfọ̀kànbalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́njẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ànẹ́bì àbí a wá láti wá sí owó ní a wá ní àwọn bàbá mùsùlùmí pé wọ́n máa tara rẹ̀ mọ́ pé kí lọ́lọ́ ń fẹ́ kí lànẹ́bì wá sọ ayé àwọn nìkan ìlọ́tún kù tí ìfúnlẹ̀ mọ́ ò ní dọ́lọ̀ wọn lẹ́gbà lọ́wọ́ ti kéde bẹ́ẹ̀ ọba àlejò láwá fi ìtókòkùn fa ìjáwọ́ ọlọ́ọ̀kò lára wọn wíwò lọ́lọ́ wọn rán fóṣù mẹ́rin yẹ kó tó di pé ọlọ́wọ́ akébi ogun pé kábà kí wọ́n ní tọ́pàá òun naa ni títú àbẹ́ò tí wọ́n tí wọ́n ti pẹ̀lú ànẹ́bí sọ̀rọ̀lá eré ìní lọ́pàá ló fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń náà ọwọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ àwọn náà ti sọ́dẹ̀ نعم التفسير والبيان كيف يكون للمشركين ناقصين للآد أحد محترم عند الله وعند رسوله وهذا استفهام بمعنى الإنكار والاستبعاد لأن يكون لهم أحد وهم في الواقع أعداء الأبتاء حاكدون مدمرون لغته mushrikuna billah kafiruna bihi wa bi rasulihi so bo la be wọ́n be ma be àwọn ẹlẹ́bọ ọ̀nà wo ni ó gbà wo ni àwọn tí wọ́n ń tú àdéhùn Ọlọ́run àdéhùn bọ̀kàbalẹ̀ tí àwọn àbá àjámà pé kò lè ṣeéṣe ẹni tí tó àdéhùn tí ò ṣe tọ́lọ̀ ń fẹ́ tí ò ṣe tó ti ṣe rẹ̀ fẹ́ òun ti wá di ẹjọ́ ara kan kí ló ń tọ́ta àti ẹnú òfin balẹ̀ ni ọlọ́run wọ́n kú o dọ́là ni wọ́n kú wọ́n lò dọ́là ni wọ́n máa lò ọkà wọ́n máa balẹ̀ ọmọnì àrọ́dà àyàrífà makọ́mà wúrẹ́ndàlá fàlìyànzó àìsù àkọ́mà tọ́ ma ipò rẹ̀ wájú ọlọ́run tó tó gọ́rí tánàbí bá ayé ni àbí òun ṣe nǹkan míì ọkà ń kúrọ báwọn èèyàn pé tọ́lọ́rùn ló dé torí pé ibìdí àbá ní ó sí nípo rẹ̀ wájú ọlọ́run àwọn èèyàn dá ń tara wọn wọ́n rò àmọ́ ó sì ń pèrè àwọn olóògbé pé sáwọn náà ṣe mùsùlùmí ni bẹ́ẹ̀ ní ṣe ìsìláàmù yẹn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ti báyé sí náà wọ́n láyé ti rí bẹ́ẹ̀ tí ọ̀bá tẹ́ yí lọ́rùn ẹ̀tún ìsìláàmù yí sí tẹ́ ẹ bá sí dáadáa ọlọ́wọ́ sàyè sí náà dáadáa àwọn ọ̀bẹ̀ báyìí ọ̀tá ọlọ́run ni wọ́n ọ̀tá tó tó lé ní àdé ọkà tí wọ́n ní jẹ́ẹ̀sì ìsìláàmù burú agàwò wọn ni àwọn tí wọ́n mẹ́lẹ́gbẹ̀ẹ́ wa ìtí wọ́n fi sẹ́mì ní jàmbá fún ìsìláàmù tó ọba mọ̀ sí káàmì mẹ́lẹ́gbẹ̀ẹ́ fi sẹ́mì ọ̀sàkún ní mẹ́rin

kí ní wọ́n láà àwọn ti màá pé nínú tẹ̀rí àlórílẹ̀ ètè yìí àfilẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan ó tù torí bí àní kọjá àdìgbé tó wà ní ká ṣe àti ní bíbi tó wá ní ká mẹ́sì bẹ́ẹ̀ náà nígbà wá sí wà lọ sí rárá ẹ máa sí tẹ̀rí àwọn ọmọ ọ̀ká sí nílẹ̀ sáà ìpáká a tẹ̀rí à bá lè sí nílẹ̀ ẹ̀rù pa wọ́n ẹ máa wọ́n ní kàkí lè lọ́wọ́ sẹ́kọ́ndì tó twenty years tẹ̀rí àwọn máa rẹ̀ ti wọ̀ máa torí àmì òòrùn ọlọ́wọ́ pọ̀ sí lórílẹ̀ káàbìrú na bí ìwádọ̀rọ̀ súlì kí lẹ́ẹ̀dẹ́ ìrìnlẹ̀ tó ní pé wọ́n kọ tọ́lọ́ ọ̀la àlejò ọlátọ́ dá wọn wọ́n ọ̀fẹ́ tọ́lọ́ mi wọ́n ọ̀fẹ́ tó rẹ̀ ní sọlọ́lá àwọn pẹ́pàá náà ti pọ̀ mùsùlùmí làwọn náà pé kí ló tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ pé ìsìláàmù tàwọn alùgbò tẹ́lẹ̀ àwọn nù à ó tẹ́lẹ̀ yíbò ó tẹ́lẹ̀ yíkọ́ ẹ́ẹ̀sẹ̀ ìsìláàmù máa náà ti ṣe mú wá ní sọ̀rọ̀lá àrẹ̀sọ́lá ẹni tí ọ̀bá ti tẹ́lẹ̀ náà wọ́n ṣe mùsùlùmí lórí lápẹ́ iṣẹ́ wọ́n yí سواني جالو سنة مسلمي لالو سنة كين سنة السنة الإسلام الإسلام سنة سنة الإسلام إسلام لسنة وماذا تنجو عن سنة الإسلام يعني محال أن يثبت لهم أحد ولا تسمعوا في ذلك وهذا بيان حكمة البراءة وسببها. ìtumọ̀ ní pé kò sí àdéhùn ní tàwà níbi rílẹ̀ fún káàbìrí bí ó ọlọ́run kò sí ọlọ́run ní sí pé ẹ̀tùn rí àánú ọlọ́run mẹ́lẹ́yìn ilé ilé ni ikimati ń bẹ́ bí jíjáwọ́dọ́lọ̀ ń jáwọ́ lára wọn ìgbọ́ba sábàbù ẹ̀ nìyẹn pé àwọn káàkiri tí wọ́n ò ṣe tọ́lọ́run tí ń takò tọ́lọ́run lórí ilẹ̀ yìí wọ́n ò ní láàrin ọlọ́mọ ohun náà summa stadrata wastatna summa stadrata wastatna alladhina 'adtum 'inda al-masjid al-haram wa hum banu bakr معهم يوم الأديبية أي ليس لآل إلا لآولاء الذين لم ينقذوا ولم ينقذوا وهم المستثنون من قبل في قوله تعالى إلا الذين عدتم من المشركين ثم لم ينقذوكم شيئا طب لأي بعين إلا بعدك يا الله ó sáyà fi sí àwọn èèyàn tẹ́ ti bá ti àdéhùn nínú aráàmù ọlọ́run àwọn náà ni bànú bákírì bànú dọ́wà àwọn tó ti pé wọn àtúwádé ohun ti wọn ìyẹn pé orí bí tí àwọn àtàlẹ́bìjọ pọ̀rọ̀ sí wọn àyẹ̀kó bẹ́ẹ̀ wọn àkó bẹ́ẹ̀ ti wọn ní ọjọ́ òdé bíyà sọ pé kò sáàdéhùn fáwọn àgàgà mẹ́jọ àwọn ilé ìlọ àwọn ọkọ̀ ní o àwọn tí ó tó àdéhùn jẹ́ àti pẹ̀lú àpàmì àwọn ọlọ́run sọ pé ilẹ̀ rẹ̀dí na a tún mẹ́dàlì mùsùlùmí tún mọ̀ lábúyá ń kò tó kò sí ìrántí wọ́n ti ń bẹ̀. fàáwùláì hókímọ̀ ohun anna ohun mọ̀tàkọ́mù lákùnmù fàtàkìmù láhọ́mù ayé pọ́mẹ àkọ́mù alẹ́lẹ́wọ̀fà ìdí àdígbò fàákìmù láhùn alẹ́mìdìlìzárì fàámà mọ́lá àdàláwù fàkọ́tìlú haitu wọ́jàdì tùmọ̀hó ilẹ̀ àyẹ̀tù àwọn ẹlẹ́yìn ni ìdájọ́ tí wọ́n ìní pé lórí ìgbà tí wọ́n bá ti lè dúró lórí àdéhùn wọn fàṣẹ̀ ní mú láhùn ẹ̀yìn náà dúró lórí fíbádé fún wọn ẹ gbọ́dọ̀ jàmbá lọ́lọ́run bí ẹ gbọ́dọ̀ jàmbá ẹni abábásà àdéhùn tí ọba ti sí ìjà àdéhùn yẹn àwọn náà gbọ́dọ̀ mọ́ pé àdéhùn ti wá fún ọgọ́rọ̀ mùsùlùmí lónìí àdéhùnrọ́ ilé pọ̀jù pàápàá jùlọ ẹ̀yin òṣìṣẹ́ ọwọ́ tẹ́ ìpàdé ìpẹ̀lẹ̀ tó pẹ́sẹ́ fún yín pé ìgẹ́gẹ́rẹ́ lò nítẹ́ ẹ̀pè fún yẹn ọwọ́ ti yòwó lẹ́wí àmọ́ ilẹ̀ ìgbówó bá ìdí ẹ̀yẹkẹ́ ràbẹ́ ẹ̀pè fún ẹ̀ débi yóò máa owó màtíríàsì kọ́ lówó tẹ́ ọ̀tọ̀lẹ́gbówó tẹ́ ọ̀tọ̀lẹ́gbówó màtíríàsì àdẹ́bùtẹ́ ẹsẹ́lẹ̀ múṣẹ́ owó tí òṣìṣẹ́ yẹn bá gbọ́tọ́lẹ́ kẹfẹ́ yìí bọ́yá 2x4 lẹ́lẹ́rà lẹ́wà lọ́ra 2x3 iye owó tọ́jà tẹ́ẹ̀tà òun náà lè dá méjì o tó lẹ́yìn tẹ́ kí ní ẹ̀yìn ti tú àdé òtẹ́lẹ̀ báyìí ló ti lọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ká fi ọ̀rọ̀ ọlọ́run tí ń bá wá ń sọ ìdí kẹ́kọ̀ọ́ tá a bá ti sàdéhùn kárí bá wọ́n lẹ́yìn tó bá ti dúró lórí pípẹ́ àdéhùn fún yín ẹ̀yìn náà ẹgbẹ́ dúró kẹta bí gbò ẹ̀wà àwọn àtúnṣe pé kò sáàbẹ̀ òǹkàkà báwọn mọ́ ibikíbi tẹ́ bá ti rí wọn ẹkùnlù wọn ẹ̀ràn wọn lè máa torí pé ìdíwọ̀n òfin ní àdéhùn kọ̀kàbalẹ̀ wájú ọlọ́run wọn ọgbọdọ láti ń bọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ rẹ̀ kò sí tí a bẹ́ ṣe lórí ilẹ̀ ọlọ́run àbẹ̀ntí máa ń sin gbọ́dọ̀ gbẹ́lẹ̀ sí sìn ọlọ́run ní ilẹ̀ àyẹ̀túbà àti tí a bá túbá tí a bá ti túbá wọ́n ti di ẹni ثم أكد الله تعالى ضرورة الوفاء لهم بالعهد بقوله إن الله يحب المتقين أي يرضى عن الذين يوفون بالعهد ويتقون الغدر ونقد الآت وهذا تعليل لوجود الامتثال وتبيين بأن مراعاة الأهل من باب التقوى وإن كان المعاهد مشركا ọ̀rọ̀ àdékẹ́ ọlá ó tó wá fún pípẹ́ àdéyìn lágbára pé agbọ́dọ̀ pé àdéhùn báwọn èèyàn bábá jọ sàdéhùn ìdí ìsọ́rọ̀ sọ pé ìlànà ìlú polimotekin ọlọ́run ò níbi àwọn èèyàn jẹ́ bẹ̀rù ọlọ́run

agbọ́dọ̀ tẹ̀láti ọlọ́run ìtẹ̀láti ọlọ́run ti dẹ̀dẹ̀ fún wa láàrin pé táa bá ti pàdé pẹ̀lú ẹ̀ tí òtú adéhùn àwọn náà pàdé ìgbùn bákan náà ìyẹn sàlàyé wa pé ìmá sọ àdéhùn táa bá ṣe inú ojú ó dàkọjẹ́ pé ẹni abálábẹ́ ń pọ̀ káàfìrí yẹna mùsùlùmí ga ń kó sínú lónìí tí a rò pé ọba yẹn sàdéhùn pé báyìí lẹ́fẹ́fẹ́ báyìí láfẹ́jọ pé ìdẹ́ sàdéhùn ti wá ń lọ wá pé kiri Ebi kiri yóò dẹ̀ ní. Ebi kiri ṣe Mùsùlùmí. Ebi kiri ṣe Mùsùlùmí. Yá jẹjú ẹ̀dà rẹ̀. Ẹ bá ń gbọ́ àwọn akú gbàgbàgbàgbà èdè ìpanu. Torí ìbú òjìjì tó ń bọ́lọ̀ wọn ràn lọ. Yọ́ ràn lọ. Gbogbo ọ̀nà tó bá gbà tó fi rò pé ọ̀nà tó wọ́n gbà pánì. Ọlọ́run ràn lọ lórí ẹ̀ torí pé bọ́lọ̀ fẹ́ ni pé káàkiri àdéhùn láti mú fẹ́ ẹta wá bá sàdéhùn ìbá àwà jẹ́ káàkiri àti rí pé káàkiri ní kátó tọ́lá déhùn bàbá àgbàdéhùn láti wá lọ ọmọ ثبات المشركين على الآد أي كيف يكون لغير الذين يوفون بآلهم آد مشروع محترم واجب الوفاء عند الله وعند رسوله ọlọ́ọ̀bá àdíjẹ ọlá o tó ń pààrà ayà yìí pé àdípò ìlàdé ìfọ̀kànbalẹ̀ ti bẹ́ẹ̀ wà fáwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn tó rẹ pé ìyẹ́ bí àrú tí a bẹ́ ìborí yín lágbára wọ́n bá ìjú ti yín lọ tí a bá ìwà lókè tẹ wà sálẹ̀ ẹgbẹ́ lò ìdí ni pé àwọn ọ̀rẹ́dì láti gbó lórí àdé rárá ni kí ní jáde lọ́rọ̀ dábì ebi ń tọ́mọ̀ ọmọ ẹgbẹ́ ti káàbìrì ni pé ọmọ ẹ máa ṣe nǹkan kan tí ò ní ní ìjọ́pọ̀ tó rẹ̀ ọmọ ẹ ọbẹ̀ prí kò sí ìdájọ́ ọ̀gá fún pé kò sí ìdájá láàárọ̀ kò sí ìdájá lọ́pàá kò sí ìdájá lárẹ́ kò ní tọ́bẹ̀ sí náàmù ọbẹ̀ máa ṣe ìsìná lọ sí òkú fi jọ́ sí lọ pé òkírò sí bẹ́ẹ̀ olóòwé ṣe mùsùlùmí ẹgbẹ́ sí lóòwò òkírò Téèkù ní àwọn ìpé ọ̀, ó ní ẹgbẹ́ àjàsọ̀ ló

Ìyàwó rẹ̀ ní rìn gidi ní owó yìí. Wọ́n ni kí wọ́n ta ọgọ́fù ní wọn. Ọgọ́fù ní gidi. Ní ọjọ́ ilé. Ìwọ́n lọ fún ọ̀fẹ́ yìí. Ah! Wọ́n tó ti bá níbi pé wọ́n ò jó nǹkan bí ìlọ́pàá máa ládùúgbò. Alẹ́ni ẹni tó. Máa ń lọ́lọ́ máa bọ́ tàbí ẹgbẹ́ fi wọ̀ ọlọ́run. Ah! Nígbà ìdá àsìkò tí táà màláíkà ọmọ àsọ̀kalẹ̀ lẹ́tún jọ orí búwò tó tó báyìí. Ní àmàtẹ kódà. Ìdí wọn ọ̀nà ẹjẹ́ àlùsúnà sí náà nù tí wọ́n lè frí ìfófin ẹ̀sìn ọlọ́run ẹni tí ọ̀bá ti kọ́ òfin ẹ̀sìn ọlọ́run kílẹ̀ tí ò já àlùsúnà. Kí ni túnà bá wà ní ìfúnwájú pé bá bẹ̀ẹ̀ lófin lọ? ara rẹ̀ pé ìtọ́kọ́gbọ́kùn èmì ìtọ́kọ́gbọ́kùn èmì ẹ̀tọ́ ọ̀tọ́ méje ní ìtàgbàlagbà lè jí súnà àkùnlùkù náà kí ni tọ́lọ́run kí mọ́ àdéhùn àwọn èyí tó kẹ̀ẹ̀sẹ̀ ọlọ́run àdéhùn tó yẹ pé wọ́n ti bùrùwà bá ìdàlá fẹ́ pé pípé rẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ lọ́nà ọlọ́run lódò òṣìṣẹ́ rẹ̀ wàlẹ̀hàn annahum in yẹ́zọrọ̀ bí kọ́m lámúyúrọ̀rù halfan wala qarabatan wala adan وهذا تاريد للمؤمنين على معاداتهم والتبري منهم والتبيان أنهم لا يستيقون أن يقول لهم أحد لشركهم بالله تعالى وكفرهم برسوله صلى الله عليه وسلم àní àrí àwọn ẹni yìí àwọn táàbọ̀ àwọn mú ní tàbí ní àwọn ọ̀fẹ́ bọ́ yìí àwọn káàbìrí yìí ń yẹ fáwù bíkùn tí a bèèrè borí yìí ọwọ́n bá tẹ̀yìn tẹ́ẹ̀bá ìbọn ní alọ́ wọn ò ní sọ àdín kankan mú ní kò ní tọ́kà pé ẹgbọ́n kọ̀bá lè wọ́n mọ̀ sí á ni ọlọ́ọ̀bà àwọn olùgbàkó òdodo lójú kòkòrò lórí mùhàá àdásì àwọn àìbá wọ̀tàbá rí nínú ohun àwọn náà gbọ́dọ̀ jáwọ́ lára wọn ní àìgbé orí ní káàwà sọ pé ẹbí àwọn kàjọ lọ́nse náà ni kílẹ̀ lọ́nse ọlọ́tún nígbà ẹ̀wọ́n wọ́n wa kí torí pé wọ́n ń pẹ̀lú ọlọ́run wọ́n ti kọ̀ sí òjìṣẹ́ ńlá ní Muhammad láàrin in kadhibu ala al-muslimin lam yabku wa lam yadaru wa la yurahu fihim illa wala zimma ay halfan wa ahadan àti táwọn akáàbìrí yìí tí a bẹ́ẹ̀ borí mùsùlùmí lọ́wọ́ mẹ́rin wọ́n borí wà láíláí wọ́n a fẹ́ gan-an kùfà wọ́n ò ní wọ́n kẹ́kẹ́ máa náà

kí wọ́n ń di ẹgbọ́ ọ̀ta gúgbé wọ́n rí bẹ́ẹ̀ kí yá fi ní kábọ̀rà fún wa wọ́n mi ní ọkọ̀ sí hin ọ̀dọ́ bí iná sí hin hmm. annahun kọ́wọ́n mọ̀kọ́dì ọ̀nà ìzìhìrú na rikẹ̀lá malhassan bí àkọwà ìhì wàkùlóbohun mamló'atun hasidan wa hasadan wa kara'iyya Tọ́, nínú àìdá wọn nínú fẹ́ kú lọ́wọ́ wọn àtàdí ọkà fún wọn àdí ọkà yìí ẹ̀sìn ni wọ́n ní síbà lé sọ ẹni ọba ti láti ọkà sí Islam ọ̀nà wo yóò mùsùlùmí ọlọ́ni mùkọ́ ni wọ́n yẹ kí wọ́n máa sàn yìí tí a máa ti ní bẹ́ẹ̀ gbà lọ́wọ́ mùsùlùmí kò sí ìdáríwọ́ tẹ́tíwò lẹ́tẹ́ ìlọ́pà ẹwọ ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti wà náà wọn ní gbàwẹ̀ lọ mùhàdìhùn mọ́tara ni wọ́n máa fi ọ̀rọ̀ tó dáhà látẹnu bẹ̀bí ìkàkà náà ni wá ọmọ ìyá bàbá mi ni bàbá rẹ̀ ọlọ́rẹ̀ wá kùrùkù mamolúwata ìṣẹ́dá wọn àtàdánù pàtàrà àdíjà ẹni tí sọgbọ́rọ̀ tótó lẹ́nu wọn ìtókúnlọ ọ̀ká rẹ̀ kẹ́ẹ̀kẹ́ nàbí ọkà kìí tààrẹ ní kọ́ lọ́lọ́ ìpọ̀pọ̀ náà kọ́ àgbé ẹ̀kùlú náà bí àdìsì lẹ́tí ẹ̀kùlú ẹ̀bí àìsì Wọ́n máa fi àwọn àwọn sọ ìdí òsì lọ́kà wọn. Ṣẹ̀rí bẹ́ta kíyàn má kírùn-ún

تزاوهم ولا مروءة ترداوهم خارجون من أصول الدين والمروءة والأخلاق متجاوزون أولود الصدق والوفاء متهللون من قيود الأهد والميثاق الله yọ ọ̀pọ̀lọpọ̀ wọn, fásitì ni wọ́n, alágídí ni wọ́n, bóòlèyàn nígbà tí ó sí àkídà islam lọ́kà wọn àkídà islam inú lè máa gáìdì èèyàn tí yóò fi ní kọjá lọ́lọ́ wọn àtún níjọba lọ́àbí tó lè dáma gbóòfì àìdá tí yàmá jọba lọ́àbí àti ṣiṣẹ́ ẹbí gan yóò nílá àmọ́tẹ́bá ti ní àti pé gbogbo tí ọ̀dá ní ìwú ní ṣe ó gbọ́ ọ̀bẹ̀kẹjọ́ lọ́àbí tẹ́lẹ̀ inú ilé tí ìjọba ló àti bọ́wọ́ ṣe pàtàkì inú gbèsè ayé ọba nìyàn inú dára bí wá ṣe láyé lọ gbogbo tí jẹ́ wà rẹ̀ pátá kí wọ́n á pè fún yín ìdílé àrẹ́bì wá sáyé sínú inú ilẹ̀ títà bá ti rí mùsùlùmí kan tí ọjọ́ wọn láàbí láàrẹ̀ kìí sọmọ lẹ́yà nẹ́bì púpọ̀ wà ní ọba wù tí ọba ti sakota nẹ́bì ẹ̀kọ́ tọ́ra fún aláwọ̀ ẹ̀bí ọlọ́ba láàbí àti ṣe nǹkan bú yóò ní wọn la wọ́n wò pé ọba lára wọn ni tí ẹ̀bá ní mùrú àlára kò ní jó zìnà kò ní fẹ́ àmọ́dá ń zẹ́ rẹ̀ èèyàn kò sí ìjọ́ tí ò lè fẹ́ àwọn ọ̀dọ̀ pẹ́lẹ́ tí ọba ti bẹ̀rù ẹ̀fẹ́ kẹ́kẹ́ kọ̀ fẹ́fẹ́ tí ò nílá kẹ́rìnà lọ wá ní ìpé ẹ̀nìkan tí ó kò wá ti jìnà fẹ́ àádàbí ni pé àfílà àgá gá pé uh-huh. ìbójú àtọ́wà náà ní tọ́kì sí náà wọ́n ti jáde fún ọmọ ìrùsúrù dín kò sí pìlẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn kò sí jọ wọn láàbí kò sí wàáre ìdí ìsìláàmù ti wà gbogbogbò wọ́n kọjá àlọ́ ọlọ́run àlọ́ ọlọ́run nípa ẹ̀má sọ dódó ìpàdé òun kò sí gàgà fún wọn نعم لأن نقد لأحد كان من الأكثرين وهناك أقلية حافظت على الوفاة بالآهد استثناهم تعالى وأمر بالوفاة بآهده ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti ni wọ́n kí lọ́wọ́ àti ìrìnlẹ̀ ẹ̀lẹ́ pé títún àdéhùn ilọ́pọ̀ jù lọ́dọ̀ ọmọ àrẹ́dẹ́ alámàdúrù ìyẹn tí àwọn èèyàn tí wọ́n tú àbí ọlọ́run ti pọ̀ jù àmọ́ àwọn èèyàn péré ti ìní wọ́n ń sọ títí àdé ìbọ́lọ́run lọ́lọ́ọ̀bà àdéjọlá lórí sọ̀rọ̀ wọn pé àwọn ẹni káwà náà ṣe kí ni láti àdé ìbò ثم ذكر تعالى سببين آخرين للبراءة والكتال وهما tọ́ ọlọ́ọ̀bá àdíjọ́ ọla sọ àwọn ìdí méjì míì tí ọba àdíjọ́ ọlá tó fi dáwọ́ kó lára àwọn ọ̀rẹ̀bọ́ mọ́mẹ́bí òfin bá wọn ti mọ́ tó fi di pé káfẹ́ẹ̀sì wọn pẹ̀lú ogun wọ́n mọ́ ọwọ́lẹ̀ innahum sharau الدالة على الهك والخير والتوحيد ثمنا قليلا حقيرا من متاع الدنيا وهو اتباع الآواء والشهوات والالتهاد بأمور الدنيا الخفيفة فصدوا عن سبيله أي عدلوا بسبب هذا الشراء الخفيف أنفسهم الإسلام وأخلاقه وصرفوا أيضا غيرهم عنه فمنعوا الناس من اتباع دين إنهم ساء ما كانوا يعملون àwọn ọjọ́sí ní alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà méjì míì táwọn káàkiri níbi dára tí wọ́n bára ìní pé wọ́n ń sáré ọlọ́run wọ́n fi ayọ̀ ọlọ́run òdodo èdí ń júwe ọ̀gọ̀gọ̀rọ̀ fún wa tí ń júwe òdodo àti dáadáa wọ́n wá fi ń gba fámẹ́lẹ̀ ǹkọ̀lì owó yẹpẹrẹ mímọ̀ta ìdúnìyà inú dúkìá ayé ayé ni wọ́n ń wò ayé ni wọ́n bẹ́ẹ̀

bí ọmọ láńtù ni ní àgbò méjì wọn gbọ́dọ̀ àwọn kan pariwo pé ẹ tó kò ní o ẹ̀tún pẹ́ kan síbí tẹ́fẹ́ wọ́n kọjá mímọ́ ẹni ha ah, mo bá sáré mú ẹ̀wù mi mọ́ mo bá sáré lọ ọ̀nà bẹ̀ ah, mo débi ń ba olórí gbogbo ẹ̀fẹ́ ni orí mo gbà fẹ́ àwọn abílẹ̀ ọ̀jẹ̀ àwọn ni àwọn fáà wọ́n lé gó ọ̀nà fáà ni ọ̀jẹ̀ ẹ wá ń béèrè pé kí lọ bẹ́ bọ́ sí tí bọ́ bẹ́ẹ̀ kọ́ máa ń sàn lọ́wẹ́bọ̀ sí náà nù ìtí wọ́n gbé fún ọmọ ẹ̀lọ́ nìkan jọ́kan tó gbé ọdún lẹ̀ àbípò pípò àwọn èèyàn torí ipò ayé wọ́n ń torí ipò tó ní ọmọ ẹ̀mípò láyé gbogbo ọ̀gá ìjẹ́ kékeré mi tí ọ̀yẹ́kájọ́ bẹ̀sìn àrùn máa kí lọ bá wọ́n tẹ̀lé bẹ̀ẹ́nú wọn fún gbogbo wọn ni o gbogbo ẹtí ọ̀má ti lè ẹ̀ ẹ̀mí ọ̀pẹ́ wọ́n lẹ̀ omi tọ́lá ní ọ̀nà tọ́lá bá làwọn ogun à 2025 rí à tọ́lá bá làwọn ogun kí ló ogun ọkàn là ń bẹ́ẹ̀ ولإلتاء بأمور الدنيا الخطيئة فصدوا ولعني ìpàtàkì alámẹ̀rí ayé tó yẹ pẹ̀rẹ̀ yìí ìkú ayé níyà ń bẹ̀rù gbogbo àwọn wọ́n ń darí àwọn ìyàwó olójú ọ̀nà ọ̀bọ̀lọ́run torí pé wọ́n fi nǹkan gidi rapá ń dáa wọ́n fi ìsìláàmù lẹ̀ wọ́n fi ìwà rí lẹ̀ báwọn ti kó bẹ́ẹ̀ wọ́n tún darí àwọn èèyàn kó rẹ̀sẹ̀ ọlọ́run wọ́n kọ̀ báwọn èèyàn pé ẹ má tẹ̀lé sí òdodo ìnáwó sá ẹmà kánú yẹ àmàlẹ́ òní ọlọ́run ní jẹ́ ṣe burú o èèyàn sọ pé ẹ má jẹ́ sí òkú bá yí àbá

arágbé ìdámi ìwé àbẹ́sí ẹ̀wọ̀ wá páyé ni ayé bí sẹlẹ̀ amaluhu wa qabwa martadaw li anfusihim min al-kufr wa ad-dalala wa saddi an dinillah badala min iman wal huda wa ittiba'i shar'illah iṣẹ́ ẹwọ́n tí wọ́n ń tẹ̀ yóò gbogbo ẹni tí bá ti ń fi nǹkan míì fi àwọn èèyàn tó jọ́ ọ̀nà ọlọ́run wọ́n ń kó wọn kó òrójú ọ̀nà ọlọ́run ni wọ́n àti síbẹ̀ bá wo lè fi ikímà sára ní ti fi àwọn èèyàn àkọ́yà tọ́lọ́run fi rán ọ̀nà ọlọ́run ní pèpè ọ̀nà ọlọ́run iṣẹ́ ẹ̀kúnnù bẹ́ẹ̀ tí wọ́n sì jọ ló síbẹ̀ ní ara wọn ẹ̀yí à ètò burú dẹ̀ ní kéèyàn yọ́ ló sí kóhùn ti káàbìrì ọdẹ ní àánú ó di ẹni tí ó kú òdìdì ẹ̀sẹ̀ ọlọ́run dẹ tó àtàbẹ́ ń fi ìlú bí ọ̀rọ̀ ń lẹ̀ Kí a fi lé ọ̀nà rẹ̀ sí, kí a ọ̀dábẹ̀ mọ́nà. Wọ́n fi ga púpá rọ ìtẹ̀lé òfin ẹ̀sẹ̀ ọlọ́run. Rúwíyà ẹ̀nà Abá Sufyan, lẹ́mà àrọ́dà ìtìnáà Kúrẹ́ṣ, wà hùlàfáyà bí náà bí ádìlẹ̀ òdèbíyà, sọ́nà aláhùn tọ́ ámán, ìtàbálà wọ́n wá pé Abu Sufyan nígbàtí ọbẹ̀ darí àwọn èèyàn àwọn akùnrin sí síbi títú àdéhùn àdéhùn tí a ṣe ní ojú ogun òdébíyà kí ló ṣe ọlá náà ṣe ń jẹ fún wa ní ọdún yọ́ ọjẹ́ sí fún lọ́rọ̀ ọlọ́ọ̀ṣẹ́ ń jẹ fún wa ní o ìsàmára òbí oúnjẹ lórí dárí mọ́kó bẹ̀ fàájámú ìlàmà tọ́ràwà wọ́n lẹ̀ dáa tó ní wọ́n tèlú ìtọ́ni wọ́n tẹ́wọ́n ní tèlú ẹ̀sẹ̀ jẹ́ fún wọn inú tí a fi mú ìyàn láti wà pé wá wọ́n á jẹ ìjẹ ẹbú torí wọ́n wà ẹ̀rú ń bà tàbí ti sọ fún wọn àtọ́lá àtọ́lá tí ìbá ti kọ́ lọ gbẹ̀yẹ kọ́ lọ sí jẹ fún wọn wọn tẹ̀lé sọ́fẹ́ wọ́n bá ti jẹ fún wọn a ti bí ó ti dáa لا يراؤون في شان مؤمن قدروا على الفتح كبير حلفا ولا قرابة ولا آدا على الابتلاء وأولئك هم المعتدون أي المتجاوزون لغاية بالظلم والشر فهم لا يفهمون بغير لغتين فهم لا يفهمون بغير لغتين ولقدور القوة لا الآد وذمة وقد أثبت التاريخ أنهم كذلك في الوافي وقد أجمل القرآن صفاتهم بأنهم أولا هم الفاسقون ثانيا بأنهم معتدون فكيف يحترمون يحترمون العهود ẹlẹ́ẹ̀kejì ò ní pé àwọn èèyàn yìí nítorí ìkọ̀bọ̀ lọ́run wọ́n tí ẹ̀wọ́ tẹ́ kẹra fún mùmìnì nígbàtí a ti kápá àti ìjàmbá àdé wọn ọkẹ́ ìjàmbá lọ ní wọ́n mú pé àwọn súnmọ́ra àdé nǹkan bẹ rárá torí ẹ̀rọ sọ pé wùn ni mo tàdúrù pé olùkọjá àlà ni wọ́n ìyẹn pé àwọn olùkọjá àlà nípa àbòsí àti wọ́n lẹ́sì láti fi agbúrú ọwọ́ wọn kanra wọn láìsẹ mùsùlùmí wọn lágbọ̀yé kankan kò sí mú pẹ́ẹ̀sẹ́ lépè wọ́n bìgẹ́rẹ̀ lúgbàfẹ́ tí ọ̀wá sí dogun lòlọ́fẹ́ wà lẹ́kùn dúwò lè kú wà láàrin àárín òsì mà pé wọ́n tẹ́rí bá kò sí ìdí wọn ò lè wà léwu wọn ò lè wò ó tààrí náà ti fi nílẹ̀ bẹ́ẹ̀ ìdí nítorí yẹ́ jẹ́ alkùnrin ọwọ́ apá ìròyìn wọn pọ̀ bí a náà awàdá akúnmọ́lù fásitì àgbà ìjámà ni wọ́n ẹni tó wọn Nígbà yẹn ti jọ́rùn kan kọjá là à bóò ní ó ti wá pàtàkì àdéwọ̀ Láti sọ pé kárùkọ́ ọmọ kọ̀ọ̀ yàpọ̀ ọlọ́run ni, ìtọ́ ọmọ ti lè jókòó lórí ìyàpọ̀ ọlọ́run kan, kò sí ní oṣù ní ní, tó fi jẹ́ pé وقوله هنا لا يركبون في مؤمن إلا ولا ذمة ليست تكرارا لأن الأول لجميع المشركين والثاني لليهود خاصة بدليل قوله تعالى اشتروا بآيات الله ثمنا قليلا يعني اليهود فلو أريد بالثاني المشركون كان التكرار للتأثير والتفصيل gbólò nye láyẹ̀ kúrò bí múmìnì ilẹ̀ fàlá kì í ṣe pé wọ́n ń pààrà àyà yẹn alákọ̀ọ́kọ́ gbogbo kiri wọ́n fi bá ní àwọn ọ̀bẹ̀ bọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀yẹ̀wú sí nìkan ni pé wọ́n ọlọ́run wọ́n pí wọ́n fi gbèrò àwọn ọ̀bẹ̀ bọ́ ní yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn ní ọ̀jẹ̀ pé a ń pààrà rẹ̀ láti fúnṣe ìlágbára láti fi túmọ̀ tàkọ́kọ́. Kọ́lọ̀wà àríkẹ́ọlá, ọ̀dà ṣe àánú ẹ̀lẹ̀kọ̀ọ̀kan wa. Ká mọ̀ pé inú tó kó bá wọn káàbìrí ìnìdíjú àdéhùn káàná ma wá ń sọ àdéhùn tá a bá ń ṣe pàápàá jùlọ àdéhùn tá a rí gbé à ní lè pé kámọ́sí kábẹ̀rù ọlọ́run ẹ̀bá ń káyà inú adéhùnrán àyà 76 ọlọ́run mẹ́ni àwọ́pà ọ من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين ọlọ́rẹ́ èèyàn mẹ́rin àwọ́fà àmì àrìlà ẹni ọlá lè bá di ọ̀rọ̀ wà dákọ̀ tó bí bẹ̀rù ìyẹn tó páyà lọ́gọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ láìmẹ́lá tẹ̀gì ọlọ́run níbi àwọn èèyàn tẹ́ bá ń bẹ̀rù rẹ̀ bọ́ ìyẹ́ tí inú tí yóò fi di olùbẹ̀rù ọlọ́run nìkan máa pàdé wa ọlọ́run làgbà rẹ̀ ń dúró pàdé wọn ẹwà anábì sọ lọ́dà àrọ̀ sọ́dà anábì ní ìṣúmínú lè ti tẹ́ẹ̀kù ní àkóṣekùn adìmọ̀lákùn lè jánà ẹ bá fara sí nǹkan mẹ́fà lọ́dọ̀ yìí èmi ó fara sí àrùjánà yóò lè rọrùn kí làwọn ìwà rí anaghị irụsilikwu iza adatụ wa ọkụ iza wa'atụ wa adụ iza akụmịntụ wa abatụ urujakụ wa kudu abụsọrakụ wa kufu aijiyakụ sọlọ́lọ́ àríwọ̀sọ́dà alábìnrin èèyàn ẹ máa kò lórí ẹ máa ìyẹ́ bí ẹ máa dọ̀gbẹ́ fi tẹ́ yóò ní kí n tọ́lọ̀wọ̀ ọ̀pọ̀lọ́ ọjẹ́ sí ẹ ìdínú ọ̀rọ̀ lọ pé iṣẹ́ dáàbí iṣẹ́ bọ́ọ̀lù òfin jẹ́ pé iṣẹ́ dáàbí ìrọ́pàá ìrọ́pàá ní ìrọ́ pípa ní ẹjọ́ wọ́n ti pàmọ́lẹ̀ ìwàgí

wọ́n á bá tún burú dàbó ẹ̀sọ́ abẹ́ ní ẹ̀mẹ́jọ ọ̀dá àdúgbọ́rọ̀ ní wà búrú àbúgbọ́ ọ̀ràkùn alábìnrin ẹrẹ ojú nílẹ̀ mùsùlùmí máa ń wò àwòdábọ̀ wá kùkú àìdíjàkù ẹwà ká ọwọ́ nípò ìbùnmi adìmọ̀ lákùnmù lè jánà mẹ́ẹ̀dẹ̀ wà ní wa o mọ́sà jẹ́ alẹ́sí mẹ́rẹ́bà wọ́n láàjọ́kọ̀ òṣù ọlọ́run wọ́n rẹ́ta lọ́wọ́ àbí àmdé ẹ̀ṣẹ́dọ̀ àdáhìdá ìyàn lọ́sẹ́kù kan tó wọlé ẹni bá tẹ̀ ojú ọ̀rọ̀ ní wọ́n pàdé kí ìpadà lápàdà wọ́n máa kọ̀ọ̀rọ̀ ní ẹ̀yà àtàkùn wa,